olóhun ló lohun àgbọ̀n ìsàlẹ̀ lónìí họ́wùhọ́wù kínla kínla ń ta wọn ẹ̀yin náà ti mọ̀ wípé àwa la ní gbogbo àwọn ètò tí ń mú kínú yín ó dùn kọ́kàn yín ó balẹ̀ kẹ́ mọ gbogbo nǹkan tó ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ kú ojúmọ́ ẹ káàsán ẹ káalẹ́ ìgbà yòówù tẹ́yìn bá wà ẹ máa mú ti yín bẹ̀ akínyìn o a kú ìbániwo ètò ètò tẹ́ ti ń dúró dè náà lé òun náà ló gborí afẹ́fẹ́ ní yọ̀ọ̀tọ̀ mi lórí onif tv lórí ètò ẹ ti mọ nǹkan tá a máa ń ṣe lánàá kó tó dùn ní ṣùgbọ́n fún àǹfààní ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ tẹ́ ń pé kí la máa ń ṣe lórí ètò yìí ìpele mẹ́ta ló wà lórí ètò níyọ̀tọ̀mì ìpele àkọ́kọ́ ni kí ló ń ṣẹlẹ̀ táfi mọ́ múnú ara wa dùn para wa lẹ́rìn torí ìṣòro ń bẹ láyé àwa lè sọ pé torí bí ìṣòro ṣe wà ń ká mọ́ múnú ara wa dùn ìpele kejì òun náà ni ohun tó yóò ṣe wá láǹfààní tá a pè ní àbọ̀rọ̀ àbọ̀rọ̀ là á sọ fún ọmọlúwàbí tó bá dénú rẹ̀ ní di odidi eléyìí tá a fi ń ka ẹsẹ̀ ètò náà nílẹ̀ tá a fi ń ka ẹni rẹ̀ nílẹ̀ òun náà ni láwùjọ wa a máa ṣe àgbéyẹ̀wò àwọn kókó kòkò kókó ọ̀rọ̀ tó kàn wá láwùjọ wa kí gbogbo wa ká lè fi kọ́gbọ́n ká lè fi kẹ́kọ̀ọ́ ńbẹ̀ gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ bá pàdé tẹ́ ti ń bá pàdé tẹ́lẹ̀ rí ẹ tún gbádùn rẹ̀ lógo ọlọ́run lọ́jọ́ tòní èmi ní ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọ̀làpọ̀dé tí mo kí yín o ẹ káàbọ̀ sí orí ètò náà ìpele kí ló ń ṣẹlẹ̀ láwùwà yìí ká mọ kíra wa kú dédé àsìkò yìí àwa tá a nàìjíríà jẹ́ ká mọ kí wa pé a kú bójú ọjọ́ ìṣeré o <laughs> ọwọ́ tójú òfin rọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ìbá ẹ̀kọ́ lọ́n ṣàánú béèyàn bá gbá ìyàwó rẹ̀ mú àgbàrá òjò lè gbé lọ sí ẹnu ọ̀nà ilé ọkùnrin míì <laughs> kọ́ lọ́n ṣàánú lásìkò tí a wà yìí kíkàdúkọ́ ọmọ kíyèsára rẹ̀ dákun irú àsìkò yìí kalẹ̀ yóò máa sọ pé weather for two weather for two weather for two nígbà tí èèyàn ò tí ì ní bùkátà tá a ti wà ní <laughs> léńje léńje weather for two àkíní kan nígbà tí ẹkọ́nọ́mì tó hànbù kálukú kò sẹ́ni tó sọ fún kálukú pé kó ti ọwọ́ ọmọ rẹ̀ bọ́ṣọ weather for two nígbà tí bùkátà sì jẹ́ méjì gan kálukú mọ bó ṣe ń kópa tí bùkátà bá ti di mẹ́ta mẹ́rin márùn-ún mẹ́fà ó di ọlọ́run ọ̀rọ̀ ọmọ rẹ nu ọlọ́run ṣàánú ẹ dákun irú àsìkò yìí kíkàlùkò kíyè sára o ẹ dákun òjò tó ń rọ̀ yìí ká máa fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé torí tẹ́yìn ọ̀bá ṣọ́ra ọgbọ́n ọmọ ó ti fẹ́ tó odidi tíìmù bọ́ọ̀lù tíìmù fútbọ́ọ̀lù kéèyàn tó mọ̀ pé eh, ẹ̀kọ́nọ́mì ọmọ kan mọ rọrùn kọ́ lọ́ọ́ ṣàánú ṣùgbọ́n ẹ má jà wa nàìjíríà pẹ̀lú bá a ṣe sọ pé ẹ kíní kan ọ̀rọ̀ gbọ́ kíní àwọn èèyàn máa bí mọ́ṣáláṣí síwájú sí ni àwọn èèyàn dẹ́kun aláǹbí wọn pọ̀ o. <coughs> ẹ̀rẹ̀ lómi ah, ìyàwó oyún kan ti wà nú ìyàwó pọmọ gan sẹ́yìn ah, ẹ má bí mẹ́ta sì rè ńlẹ̀ ẹ bá torí ọlọ́run ṣé tí mo ti mọ pé bọ̀ díẹ̀díẹ̀ lásìkò five hundred naira per litre yìí <laughs> àsìkò five hundred naira per litre yìí báyìí kálukú náà ń fọgbọ́n sí ni kọ́lọ̀ mọ́ ṣàánú ẹ mọ̀ pé irú àsìkò yìí ẹni tí ó bá gẹrun tí ó bá fi ọgbọ́n sí kó tó gẹrun à yọ kàbùkù irú àsìkò yìí báyìí lè yóò wà máa ń ná ọmọ bíi mẹ́ta ẹ bá kọ́ ọmọ bíi mẹ́ta lọ lé bábà ẹ sọ pé ẹ dákun ẹ mẹ́ta ẹ̀ sẹ́kọ̀ọ́ gba mẹ́ta two five mẹ́ta two thousand ẹ dákun ẹ bá ń gẹ̀ ẹ ẹ gẹ̀ fáwọn mẹ́tẹ̀ẹ̀ta two five ẹ mọ̀ pé mo ti di one thousand naira fún orí kọ̀ọ̀kan báyìí ìyẹn láwọn bábà ti lé ti lé tiwantiwa ní o a sọ̀rọ̀ nípa àwọn tó wà ní àwọn aládàá-ńlá tó wà lábùjá tó wà ní èkó tó dáhùn ká máa ṣe ní five thousand naira lẹ́ẹ̀kan ṣoṣo ṣùgbọ́n láwọn alábọ́ kéékèèké bábá fẹ́ ṣeun pé wọ́n fẹ́ ṣerun báyìí o one thousand naira ni bọ́ bá wọ̀ fún ọ kọ ọ̀gẹnu tí ọba wọ̀ gbọ̀nà lè rẹ lọ àsìkò one thousand naira per litre sí ni wọ́n ṣe announcement irú àsìkò yìí báwọn yẹn bá ṣe ń ná ọmọ pé ẹ dákun ọmọ mẹ́ta yìí ẹ bá ń ṣe fún wọn mẹ́ta two five ah, ẹ dákun ṣé búrẹ́dì lẹ́ẹ̀ná ni àbí àlùbọ́sà àbí tòmátì kéèyàn máa ná orí ọmọ pé mẹ́ta two five lórí ọ̀rọ̀ yìí náà lásìkò tá a tún wá wà yìí ẹ wà máa ráwọn ní deadlock ní ó pọ̀ ń gbòòrò lágbájá ah, ṣé dàda ní ní ọkú à mímọ mọ̀ yìí tẹ́lẹ̀ ṣe dàda náà ah, dàda àpapà ǹdodo dàda subsidy nu àwọn dàda subsidy ọ̀pọ̀ ń gbòòrò lásìkò tí a wà yìí bẹ́ẹ̀ ni ẹ sì wá rẹ́ lómìn irun orí rẹ̀ ah, àwọn fẹ́ lè máa pọ̀ kẹ́tẹ́ àbọ̀yànú orí ẹlòmíì torí kí ni ó ń fi ọgbọ́n sí àti máa ṣèlówó lọ́dọ̀ bábà kọ́lọ̀ wọn ṣàánú mo sọ lórí ètò ìtẹ́lẹ̀ wípé irú àsìkò yìí kọ́lẹ̀ yìí ọba yẹn ṣe jẹnẹrétọ̀ tán ọba yẹn tún jẹnẹrétọ̀ ṣe ọwọ́ mọ́ fi pẹtrol mọ́ san owó mọ́ fọ́pọ́wọ́ rẹ̀ dọ̀tí à tí ó tí ò bá ní mọ́ for life kọ́ mọ́ mọ́ bí pé kọ́ mọ́ fi pelé kọ́ mọ́ fọwọ́ kọ́ o kọ́lọ̀ wọn ṣàánú gbogbo wa kò ní bàjẹ́ kò ní le lágbára ọlọ́run yóò dáná ni nàìjíríà ọkàn tẹ̀ ń ṣe ọmọ olóòkú bẹ́ẹ̀ ni wọ́n ní sí pẹ̀lú òkú ẹ̀ láìpẹ́ láì jìnnà àátùmọ̀ fi gbogbo ẹ̀ ṣe àfìsẹ́yìn egun fi ṣọ ẹ ṣeun ṣeun o kí ló ń ṣẹlẹ̀ náà la fi ń kira wa a fi ń múra wa dùn náà ni a fi ń para wa lẹ́rìn-ín ìṣòro ń bẹ wàhálà wa nàìjíríà àwa gbọ́dọ̀ kó wàhálà tiwa ká kojọ́ ẹni tọ̀dọ̀ tí ẹ̀yin náà sì gbọ́dọ̀ kó tí ká kojọ́ ẹni tiwa kọlọ́run ṣàánú ọlọ́run yóò dùn gbogbo wa nù o torí ẹni tínú rẹ̀ ò bá dùn tó bá lọ ńlá ṣúgà jẹ̀dí ní mọ̀ ń kọ lẹ́tà i lágbọ̀rọ̀ lọ ìdùnnú láti ọ̀dọ̀ ọlọ́run gan ni ọ wà ẹ jẹ́ kí n máa lọ sí ìpele tó kàn ìpele tí ó ṣe wá láǹfààní tá a pè ní ààbọ̀ ọ̀rọ̀ ààbọ̀ ọ̀rọ̀ lásọ fún ọmọlúwàbí tó bá dénú rẹ̀ ní ní odidi adéyẹmí ọ̀làbọ̀dé ló kọ tèmi jẹ́ ò mò ń bọ̀. abala méjì ló ń bẹ nínú ètò yìí o àbọ̀rọ̀ sá lórúkọ àkọ́kọ́ jẹ́ fọlọ́gbìn èèyàn kó lè máa fi ṣèṣì tí o kó lè máa fi sódiwọ̀n bí láyé yìí ṣe rí àbọ̀rọ̀ tó fọ́mọ́ lu àbọ̀rọ̀ tó ń sàánù ló tó pa ọ́. abalẹ̀ lẹ́ẹ̀kejì alábíó láwùjọ alẹ́ lẹ́ẹ̀kejì ń jẹ́ gbogbo bó ṣe ń lọ tó ń ṣẹlẹ̀ lẹ́ máa gbọ́ nítòsí àbí ìlọ́nà tí ó lọ́nà wa lórí níyọ̀tọ̀ òyìnbó náà ló ń lọ lọ́wọ́ ìpele tá a wà yìí náà ni ààbò ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ lónìí a fẹ́ ṣe àgbéyẹ̀wò àwọn nǹkan tí ó ṣe wá láǹfààní ohun tó nílò láti mọ̀ kó o tó bẹnu àtẹ́lu ọmọ làkejì ohun tó nílò láti mọ̀ kó o tó bẹnu àtẹ́lu ọmọ làkejì kí ló ń jẹ́ bẹnu àtẹ́ eléèbó àwọn pè ní criticism criticism kan yẹpẹrẹ ẹni kan sọ pé pẹpẹ yẹ kan ọ̀pọ̀ mọ́ rẹ criticism what you need to know before criticizing òun ni kókó ọ̀rọ̀ àbòrò tòní bí ọ̀pọ̀lọpọ̀ bá báyàn ṣiṣẹ́ bẹ́lómi bá bá aṣíwájú rẹ̀ ṣiṣẹ́ àbóbọ̀gá rẹ̀ ṣiṣẹ́ bọ́ọ̀gá bá wá dé tó bá ní pé ah iṣẹ́ yìí ọ̀kọ̀já geere iṣẹ́ yìí ò dúró bó ṣe yẹ ó dúró kò lọ bó ṣe yẹ kó lọ ẹni yóò ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀gá ló máa ń fi ọ̀rọ̀ ẹnu ló fi máa ń pa ìwúrí tẹ́lẹ̀ bó ń pè ní moral ọ̀pọ̀ máa ń fi ọ̀rọ̀ ẹnu gbólóhùn pa ìwúrí látara ọmọ ẹ̀yìn torí pé ó ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ló ti sọ̀rọ̀ lórí ọ̀nà àgbà láti tọ́ni sọ́nà ẹ má jẹ́ àpè níbẹ̀nu àtẹ́ ọ̀nà àgbà láti tọ́ni sọ́nà láti pe àkíyèsí ẹni sí nǹkan bó bá ní nǹkan téèyàn ṣe tó kù díẹ̀ káàtó púpọ̀ náà àwọn èèyàn là ní ara àti lè gbọ̀rọ̀ mọ́ra ara àti lè ṣe sùúrù ara àti lè ṣe ọ̀rọ̀ ní pẹ̀lẹ́ kùtùtà pàmùkòrò pẹ̀lẹ́ wọ́n ní ẹ̀fọn tó bà síbi àti láwí baálé ilé ìyẹn níbi ìsàlẹ̀ bí baálé ilé ò bá fi ọgbọ́n pa nǹkan lè bàjẹ́ o ọ̀rọ̀ lè di bá mi kí ni gbogbo nǹkan wọ̀nyí ń sọ ó ń sọ̀rọ̀ lórí mímọ́ fi ọgbọ́n gbé ọ̀rọ̀ wa kalẹ̀ làákàyè gbé èrò wa kalẹ̀ bá a bá fẹ́ pe àkíyèsí ẹni sí nǹkan tó ṣe tó kù díẹ̀ káàtó bá a bá fẹ́ bẹnu àtẹ́lu ni ó ní ọgbọ́n àgbà ṣe pẹ̀lẹ́ lákò lábò bí yóò bá bá ní ó yá bá ń gbé bá ń gbé àpótí wá ọmọ mi gbé àpótí wá fún mi ọmọ mi bí ọmọ bá gbé àpótí wá tí a gbélé mi lórí gbélé mi lórí nílẹ̀ Yorùbá ó ní ìtumọ̀ oríṣiríṣi gbélé mi lórí àti gbélé mi lórí ìyàtọ̀ ń bẹnu méjèèjì pẹ̀lẹ́ ọlákọ̀ ọlábo ọmọ tí yóò bá kàbùkù ni yóò wá lọ gbé àpótí lé ìyá rẹ̀ lórí tó ló ti ní kó gbé léwu lórí ṣùgbọ́n yorùbá ló ní àdàpè ọ̀rọ̀ yorùbá ló ní ẹ̀nà yorùbá ló ní làákàyè ìsọ̀gbọ́rọ̀ kalẹ̀ fún àpẹẹrẹ ọmọ tẹ̀lé ìyá rẹ̀ jáde lọlé àlejò ńgbà tán délé wọ́n bá wọn lórí oúnjẹ wọ́n ń jẹun ńgbà tí wọ́n wá wo ọmọ ilẹ̀ id báwo ni ṣé ó ti jẹun yeah, thank you thank you ma thank you ma additional ah, order oath okay okay okay jọba ń gbóúnjẹ wá fún id kó kó náà ó jẹ ẹ eh, mọ́mí ẹ̀ kúkú sọ pé àwọn ò jẹun wọ́n láwọn ò jẹun ní tiwọn ìwọ máa jẹun tí ẹ̀ jàre ọmọ mi máa jẹun ẹ bá ń gbóúnjẹ wá fún wọn wá gbóúnjẹ dé síwájú ọmọ id wọn sọ pé id ó yá oúnjẹ nìyẹn jẹ ó wá ń wojú mọ́mí rẹ̀ mọ́mí ní jẹ́ ìyàtọ̀ ń bẹ́nu jẹ́ àti jẹ́ ó yé wa pẹ̀lẹ́ ó lákòó lábo ìyàtọ̀ ń bẹ ẹnu jẹ́ à jẹ́ tọ́fàgùn àbùkù nígbẹ̀yìn rẹ tó bá délé lọ́mọ̀ pé olúwa rẹ ti rugi oyin ṣùgbọ́n tó bá dà jẹ́ náà ìyàtọ̀ wà nù rẹ̀ yorùbá lónìí làákàyè ìsọwọ́ gbọ́rọ̀ kalẹ̀ ìsọwọ́ pa àsàmọ̀ ìsọwọ́ lu ẹ̀nà nínú èdè bẹ́ẹ̀ náà gangan lọ̀rọ̀ ṣe rí nígbà yòówù tá a bá fẹ́ pe àkíyèsí èèyàn sí nǹkan tó ṣe tó kù díẹ̀ káàtó àti nǹkan tó ṣe tó dáa ọ̀pọ̀lọpọ̀ àtọ́jọ́ téèyàn ti ń ṣe nǹkan tó dáa tó dáa tó dáa tó dáa kò ṣe sàmùsàǹgùdù rí kò gbóṣùbà rí kò yin olórúfẹ́ olúfẹ́ nítọ̀hún rí kò gbóṣùbà fún rí kò kan sára sí pé a ò gbìyànjú àná ṣe dáadáa orí mi wú ṣùgbọ́n gbogbo ọjọ́ ọjọ́ tó bá ti kọ́kọ́ ṣe àṣìṣe kékeré bóyá ó ṣe ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kọ̀ bá gùn gbé àwọn ọ̀rọ̀ tí ìjàpá gbọ́ tí ẹ̀yìn rẹ̀ fi rí gángan-jàngàn-jàngàn gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́pọ̀lọpọ̀ ń ṣe àkíyèsí wípé ó ní ètò ó ní ọ̀nà àgbà pé àkíyèsí èèyàn sí fún àpẹẹrẹ ẹni tó bá ṣe nǹkan tó ṣe tó ṣe lọ́nà tí ò dáa bóyá ọmọ iṣẹ́ ni bóyá àbúrò ni bóyá àwọn tẹ́ ẹ ti ẹ̀jọ́ jẹ́ sàwáwù ni kì í ṣe pé bí nǹkan ẹ̀ ṣe ń gbóná bó ṣe ń yọ gbọ́lá wọn náà ń gbé bọ̀ ọ̀dà padà fún kóbà ẹ kíni kan ẹ ṣe ṣe fún kó ṣe nìyẹn láti ọtún ti wà léṣẹ́ yìí láti ọtún ti wà ní bísínẹ́sì láti ọtún ti wà lọ́dọ̀ mi láti ọtún ti rí bí mo ṣe ń ṣe ṣe bí mo ṣe máa ń ṣe nìyẹn á kí ló ṣe é wọn tẹ̀lé fi nǹkan ṣú ẹ mi ilé sọ pé mo command ẹ pé kó ṣe nǹkan kó rẹ̀ ṣe up to taste no no no no ṣé wọ́n lè ṣe nìyẹn á ẹ̀yin ọmọ àpá yìí gbólóhùn ó ní akọ ó lábo ó ní ojú ó lódì ẹni tó bá ṣe é bó tiẹ̀ gbìyànjú láti ṣe é ó tọ́ ká ṣe sàmọ̀sángúdù ó tọ́ ká kan sára sí i pé wá ṣe pé ó kù díẹ̀ káàtó ọgbọ́n ń bẹ ọ̀nà wà tá a fi lè tọ́ ẹni náà sọ́nà tá a fi lè pe àkíyèsí rẹ̀ sí i ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ayé òde ni àwọn ọmọ wa tá à ń bí yìí ló jẹ́ pé ìṣọwọ́ ṣe àwọn òbí ló pa ìwúrí wọn tí àwọn gan fi jẹ́yàn bí ṣe ń sọ̀rọ̀ yìí ìṣọwọ́ ṣe òbí nígbà míì nípa performance ọmọ mi bóyá ńgbà tó mú èsì ìdánwò rẹ̀ wá tó mú report card dé ìṣọwọ́ ṣe àwọn òbí mi ló pa mòrà mọ́ ọmọ lára títí tí ọmọ fi kẹ́kọ̀ọ́ jáde tó fi balẹ̀ yunifásitì torí kìíní ti wà lára rẹ̀ kéèké ni ah, mo ti bá ti lè ṣe wọ́n sọ̀rọ̀ sí mi ni o nígbà tí ṣe ẹ̀kíní kan ni o láti ṣe ṣe ìbẹ̀rù bójú ń gan a máa jẹ́ kéèyàn ṣe àṣìṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tó rí tó ṣe é tó fẹ́ mẹ́ ẹ àbí tó ṣe tó tiẹ̀ mẹ́ ẹ yányán kó tiẹ̀ kọ́ kó tiẹ̀ kọ́kọ́ sọ ohunkóhun kó kọ́kọ́ ṣe ohun kó tó ṣe ohunkóhun rí wípé o pa èrò rẹ papọ̀ compose ara rẹ bí ó bá jẹ́ ẹ̀dá tó máa ń bínú onímùfùfù tó línú tí wọ́n ń kó ọ̀rọ̀ sí tó lára tí wọ́n ń fi da ọ̀rọ̀ ó tọ́ kó kọ́kọ́ kúrò níbẹ̀ yàgò fúnrúfẹ́ níbẹ̀ tàbí jìnnà síbẹ̀ jẹ́ kí afẹ́fẹ́ fẹ́ sí i kó lọ díẹ̀ kó tó padà wá bó bá ti padà dé ẹ̀tọ́ ni pé kó pe ẹni náà jókòó kó sọ ah pẹ̀lẹ́ báwo ni o ṣe mo rí nǹkan tó ṣe in fact mo rí ẹ o try o try o try o try lọ́jọ́ míì ṣó rò pé tó o bá ṣe bí eléyìí ó tún máa fún ẹ ní response tó dáa ṣó rò pé tó o bá ṣe bí eléyìí ó tún máa fún wa ní output tó nítumọ̀ ṣó rò pé òun ó ti ń sọ fún wípé nǹkan tí ò ṣe ọ̀dà ṣùgbọ́n bó bá ń lọ pé ṣé o rò pé òun gan ara rẹ̀ ó balẹ̀ pẹ̀sẹ̀ yóò fẹ́ gbọ́ nǹkan tó fẹ́ sọ next ṣùgbọ́n pé à ṣé mo ṣe bí mo ṣe máa ṣe lójú ẹni yẹn láti ọjọ́ tí mo ti ń ṣe láyọ̀ tí mo ti ń kọ ẹ àtọ́ tí mo ti ń fi ẹ̀ áá kí ló dé kọ́mọ́ lè fi nǹkan ṣọ́wọ́ nìkan áá pẹ̀lẹ́ ọlákòólàbò mo gbọ́ tó bá pe irúfẹ́ ni bẹ́ẹ̀ áá kú iṣẹ́ mo mo rí ẹ mo rí ẹ mo rí nǹkan tó ṣe ṣé bọ́ tí o rò pé tó o bá ṣe bí ilé ní nice time ó máa fún ẹ ní nǹkan báyìí báyìí àbí ó máa yọrí sí nǹkan báyìí báyìí àbó máa bí nǹkan báyìí báyìí pẹ̀lẹ́ ó lákọ ó lábo gbogbo àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ rèé kó tó di pé abẹnu àtẹ́lu ọmọlàkejì kó tó di pé abẹnu àtẹ́lu àwọn ọmọ iṣẹ́ wa kó tó di pé abẹnu àtẹ́lu àwọn ọmọ iléèwé wa kó tó di pé abẹnu àtẹ́lu àwọn tí ò tiẹ̀ tó wa àbáwọn tá a jọ jẹ́ sàwáwò àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ká tó sọ wípé pẹ́pẹ́yẹ nìkan ọ̀pọ̀ mọ́ rẹ́ pẹ̀lẹ́ ó lakọ ó labo ìgbà míì yóò lè ṣe tìwúrí tìwúrí pé ah ọ̀gá sọ pé ṣé mi rò pé ọ̀nà bí àbáyọ kí n gbà ṣe jẹ́ kí n wá ṣe lọ́nà sọ́kà fèsì ni kì í máa ṣe ṣùgbọ́n àwọn míì náà ti ya pòkì wọn ní gbọ́ ò kò sí irúfẹ́ ọgbọ́n tí ẹ gbàgbé ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n ó gbọ́ ṣùgbọ́n tí ní pé kẹ́yìn kọ́kọ́ lo ìlànà tó jẹ́ ti ọmọlúàbí ìlànà tí ò ní bomi gbóná sí ni lọ́kàn bí kò ṣe omi tútù láti lè jẹ́ kí iṣẹ́ ọmọ yá láti lè jẹ́ kí tẹ̀síwájú mọ́ bá lè ṣẹ́ láti lè jẹ́ kí tẹ̀síwájú mọ́ bá nu mọ̀lẹ́bí àárín àwùjọ àti inú ẹgbẹ́ kò ní jù báyìí lọ nípele tá a pè ní ààbò ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ lórí ètò níyọ̀tòmí lórí olive tv ẹ ṣeun ṣeun tẹ́ ẹ bá wa wò lórí youtube tẹ́ ẹ bá wa pín tẹ́ ẹ bá wa dà sígboro àní fojú sunkún ara wa o láìpẹ́ láì jìnnà àmọ́ lọ sípele láwùjọ wa mò ń abala méjì ló ń bẹ nínú ètò yìí o àbọ̀rọ̀ sá lórúkọ àkọ́kọ́ jẹ́ fọlọ́gbìn èèyàn kó lè máa fi ṣèṣì tí o kó lè máa fi sòdiwọ̀n bí láyé yìí ṣe rí àbọ̀rọ̀ tó fọ́mọ́ lu àbúrò tó ń sáànù ìlú tó pa ọ́. abalẹ̀ lẹ́ẹ̀kejì alábíó láwùjọ alẹ́ lẹ́ẹ̀kejì ń jẹ́ gbogbo bó ṣe ń lọ tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀ máa gbọ́ ọ́ nítòsí àbí ìlọ́nà jìnjìn àbí a ò ní jẹ́ kí tí yín bí sí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ni o. ẹ lórí onítv lẹ ti gbọ́ o ìyẹn lórí onítv onif tv bábọ̀ ládìmẹ́jì àlàbí o. atọ́kùn ètò tó kájú ẹ̀ tí í ṣẹ́yé adéyẹmí ọ̀làbọ̀dé o yẹmí dynamic mr speaker òun ló ní ká sọ fún yín pé lórí ONIF TV o ẹ ìwà.